Ẹ káàbọ̀ sórí ètò wa ọ̀rẹ́ méjì Yorùbá ní ṣókí orúkọ mi ni Ọlámídé. Orúkọ mi ni Saad. Ọdún lẹ́nu ọdún sàn, ó yà ti kẹ́kọ̀ọ́. Yorùbá ṣókí ṣókí lọ́sàn, ẹ̀wọ̀n ọ̀rẹ́ méjì méjì tó kàn. Báwo ni o? Mo wà dáadáa, mo wà dáadáa, ìwọ ń kọ́? Mo wà dáadáa, mo rẹ̀ mí díẹ̀ mi sùn dáadáa, mo wà. Báwo lọ sẹ́? ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mi ọ̀sẹ̀ mi lọ dáadáa. um mo rí, àm, um, bàbá mi wọ́n kì í gbé ní ìpín, um, tí mo wà. Àm, um, ṣùgbọ́n wà, wọ́n wà around ní, ní yìí. So inú mi ti ẹ̀. dùn. Wọ́n wà, ah, wọ́n wá kí mi, ṣùgbọ́n wọ́n ṣà wà around. So inú mi dùn gidi gan láti rí wọn. yeah, ìwọ ńkọ́ báwo lọ́sẹ̀? Ẹ ah, báwo lọ sí, báwo lọ sí ni? mi, ó, ah, kí ni Yorùbá tí mo fẹ́ sọ? ó lọ kíákíá. Mo wà ní, hmm. mo lọ sí ilé ìwé fún ọjọ́ mẹ́rin. Mo dẹ̀ ṣiṣẹ́ torí ara mi ò yá lọ́sẹ̀ tó kọjá. Mo ní iṣẹ́ púpọ̀ tí mo ní láti ṣe. Ehm, so ó ti, ah, ó ti busy gan. Mm. Yeah. Yeah. Um, ọdún yìí ó ti ń lọ kíákíá. A ti, Ó ti ń lọ. a ó ti ń lọ um oṣù oṣù kìíní láti fẹ́ parí yìí so ọdún yìí ti lọ ó tẹ̀ ti lọ gidi gan ni. bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ nípa ọdún fẹ́ bèrè pé nínú ọ̀sẹ̀ tó kọjá yìí kí ni nǹkan tó ṣẹlẹ̀ tínú ẹ̀ dùn sí gan àti nǹkan tó ṣẹlẹ̀ tí inú ẹ̀ ò fi bẹ́ẹ̀ dùn sí. Hmm, ó yẹ kó mọ nǹkan tí ó jẹ́ kínú mi dùn gidi gan-an a ọ̀rẹ́ méjì ẹ ṣé púpọ̀ mm-hmm. tẹ́ wọ́n um, ehm, fídíò ìkíní wa inú mi dùn gidi gan. <laughs> inú wa dùn gidi gan ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ tún wo eléyìí náà àti níta tó máa máa fún yín ní àwọn ọ̀sẹ̀ tá a máa bọ̀ ehm, nǹkan tí ò lọ dáadáa nínú ọ̀sẹ̀ tó lọ hmm, kò sí nǹkan tí ò lọ dáadáa náà I think hmm, yeah ọ̀sẹ̀ yẹn ọ̀sẹ̀ tó dání ọ̀sẹ̀ tó dání ìwọ ńkọ́. Eh, nǹkan tó múnú mi dùn gan ni pé bí àwọn èèyàn ṣe gba ètò wa, inú hmm. wọn dùn gan. Wọ́n dẹ̀, wọ́n, s- wọ́n kọ message sí mi pé wọ́n fẹ́ràn rẹ̀ gan. Ọ̀rẹ́ mi dẹ̀ ń bá mi sọ̀rọ̀ nípa ẹ̀, ó dẹ̀ ní, "Ah, òun ti, ó ti pinnu pé ó máa ma kọ, ó máa ma kọ journal ẹ̀ ní èdè Yorùbá." Àmọ́ Oh. ó, ó, Ìyẹn ó wá, ó wá realize pé ó máa, ah, ó máa God ó máa take àsìkò tó pọ̀ láti kó gbogbo nǹkan fẹ́ sọ um mo wá mo wá gbà á nímọ̀ràn pé bóyá kó kọ bíi hmm, line mẹ́rin ní Yorùbá kó wá kọ hmm. ìtọ́kùn ní èdè Gẹ̀ẹ́sì torí pé hmm. ó lè jẹ́ kó máa ó lè máa practice ó lè máa practice ẹ̀ so bí mo ṣe ń sọ pé kó máa ṣe èmi náà wá pinnu pé mo máa ṣe fúnra mi so láti ọjọ́ láti ọjọ́ bọ̀ mi ti ń kọ journal mi ní Yorùbá. Kò n ṣe gbogbo ẹ̀ o, but mo máa ń kọ nǹkan tí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ní hmm. Yorùbá, màá wá kọ èyí tó kù ní èdè Gẹ̀ẹ́sì. So nǹkan tó mú inú mi dùn gan nìyẹn lọ́sẹ̀. Torí mo ti ń rí àwọn, mo ti ń rí improvement àwọn. Improvement náà ni, but ó ti ẹ̀ dá ko ṣe títí tá a fi mọ́ ẹ lára. So. Mm-hmm, mm-hmm, mm-hmm. Yeah, and nǹkan tí ó mú inú mi dùn ni pé ìgbà tí mo wọ ọkọ̀ Eh, ọkọ̀ rélùwé <laughs> ọkọ̀ rélùwé no eh, kí ló ń pè ní contest kò kí n ṣe rush hour ni mo wọ̀ bíi bíi àsìkò kí ni time jọ yẹn o bíi aago mẹ́sàn-án. bẹ́ẹ̀ lẹ́yìn àti ọ̀sán ok ọ̀sán. alẹ́ ah, ah, aago mẹ́sàn-án lálẹ́. ok. Eh, uh-huh mo wọ, mo wọ ọkọ̀ reluwé, mo dẹ̀ ríi pé àwọn èèyàn wọ́n pọ̀ gan, wọ́n dẹ̀ tì, wọ́n tì mí, wọ́n tì mí, wọ́n tì mí. Ìgbà mo wá bọ́lẹ̀ láti ori train, mo wá rí pé báàgì mi wà ní ṣíṣe. Hmm. Mo dẹ̀ rí pé wọ́n ti jí àpò mi lọ. Ọlọ́run ṣeun pé wọ́n ní íńtánẹ́ẹ̀tì ní train station. Mo kàn sáré connect, mo wa cancel àbí mo, I just cancel. Anyways, mo cancel Aṣọ on card mi ó ń bà mí inú jẹ́ díẹ̀ bọ inú mi dùn pé mo rí. ó tètè fura ó tètè fura fura pé àbí àná mi ò tiẹ̀ lè fi wẹ̀ jí fóònù mi torí fóònù mi wà lọ́rùn mi mo ní necklace kan tí mo máa fi àmì ó ní kí ni what's necklace ah, ah. ní necklace tí mo máa fi wọ fóònù mi ṣá and hmm. ọlọ́run ṣe kó fóònù mi wà lọ́wọ́ mi torí tí fóònù mi ò bá sí lọ́wọ́ mi mo mọ̀ pé oh o ní lè cancel àwọn káàdì ẹ bẹ́ẹ̀ yẹn. Mm-hmm, and àyà mi máa ma ọmọ mi jìgìjìgì ọmọ mi jìgìjìgì. àti àwọn ọ̀rẹ́ yìí. àyà máa já. àyà máa já until tí n bá délé tí n bá sáré sáré cancel so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò kò bàjẹ́ bí bó ṣe bàjẹ́ lọ. Hmm, a dúpẹ́ fún Ọlọ́run. Okay, àkọlé fún ọ̀sẹ̀ yìí ni ọdún tuntun. Um, bá a ṣe sọ lẹ́ẹ̀kan, ọdún tuntun tá a ti twenty twenty three. 2023. Eh, um, inú wa dùn láti wà nínú ọdún yìí, ṣùgbọ́n um, a, you know, ó yẹ ká sọ̀rọ̀ nípa ẹ̀. Suad, báwo ni wọ́n ṣe wọ ọdún tuntun? Ṣé o ṣe nǹkan kan ní, you know, anything in particular ní Mm. <laughs> fún ọdún tuntun? at all. Mo mọ̀ pé mo rántí pé ní ọjọ́ tó kọjá kí ọdún tuntun kó wọlé, mo hmm. jáde pẹ̀lú àwọn cousins mi a lọ jẹun, but kò ń ṣe torí pé ọdún tuntun ń bọ̀, torí pé mi ò tíì rí wọn fún hmm. bí ọ̀sẹ̀ méjì àbí, àbí ọ̀sẹ̀ kan ṣá. But hmm. a ṣà pàdé a ní ilé olóúnjẹ. Ehm, nígbà mo sùn, mo ṣiṣẹ́ ńlá lẹ́yìn, mo rántí <laughs> pé mo ṣiṣẹ́ ńlá lẹ́yìn, mo dẹ̀ sùn. mímọ mm-hmm. like it was just like any other year mm. say that in your brain, your head <laughs> yeah any other <laughs> year <laughs> bóyá ọdún me, sure, you know. wọn kọ ṣe ṣe nǹkan kan fọdún ah, ọjọ́ kí um, the day before ọjọ́ hmm, the day before. mo lọ sí ilé ọ̀rẹ́ mi, um, a wo um, crossover um, crossover video àbí àwòrán online. Um, ní Nàìjíríà mi ò mọ̀ táwọn um, orílẹ̀-èdè míì máa ń ṣe but ní Nàìjíríà um, ó àwọn èèyàn máa ń ṣe fireworks ṣùgbọ́n ní Nàìjíríà àwọn èèyàn máa ń ṣe bíi crossover um, service so wọ́n máa lọ sí church ìṣòro ìṣòro wọ́n máa lọ sí church àbí um wọ́n dẹ̀ máa gbàdúrà títí di um ọdún tuntun á fi wọlé. Um, àwọn mùsùlùmí náà àwọn kan náà máa ń ṣe. Um, ìyẹn tó fẹ́ sọ nìyẹn mi mọ̀ pé àwọn mùsùlùmí máa ń ṣe onígbà kan ní bíi like twenty ten mo lọ sílé sọ́dọ̀ àwọn eh, ẹ̀gbọ́n mọ́mì mi kan hmm. èmi mo kàn ń sùn ni mo dẹ̀ jí mo dẹ̀ rí pé wọ́n wọ́n gbàdúrà gan-an títí di um, ọdún tuntun títí di ìgbà tí ọdún tuntun wọlé wọ́n gbàdúrà sí wọn àgbà ni mo wá rò pé ah, àwọn mùsùlùmí náà máa ń ṣe o mọ kí ìjọ yẹn tó wá mo rò bẹ́ẹ̀ àwọn christians nìkan ló máa ń ṣe. Hmm. nígbà tí mo wà ní kékeré mo máa ń tẹ̀lé um, bàbá mi a máa ń lọ fún bí um, eh, a máa ń lọ sí mọ́ṣáláṣí fún bí crossover but ah, ìyẹn máa ń pẹ́ o a máa bẹ̀rẹ̀ níbi like aago mẹ́wàá à ní parí títí di aago mẹ́rin àbí aago márùn-ún àárọ̀. serious ẹ máa dúró títí di àsùbá àfádé sì àtúbà ó so orang máa ń gùn Ah, gan ni ṣùgbọ́n hmm, ìsinyìí ó jẹ́ ó depend lórí ibi tí n bá wà ah, hmm. fún nǹkan tí màá ṣe. Hmm. báwo ni àwọn Yorùbá ṣe máa ń kí kí èèyàn fún ọdún tuntun? Eh, ah, hmm, um, I think ẹ kó ẹ káàbọ̀ sórí ọdún tuntun náà ni àbí. sọ ẹ kú ọdún ẹ kú ìyèdún. ok owó ok ẹ̀yà ẹ kú ọdún ẹ kú ìyèdún mo ti gbọ́ yẹn rí ẹ̀mí àṣẹ púpọ̀ wọ́n máa sọ ẹ̀mí àṣẹ púpọ̀. ọmọ gbàdúrà fún ẹ ẹ kú àlàjà ọdún oyè. àlàjà ọdún yes a sọ yẹn ní ọ̀sẹ̀ tó lọ ẹ kú àlàjà mm. ọdún ọyẹ ẹ kú ọdún tuntun náà ló máa làwọn èèyàn máa ń sọ jù tèmi mọ̀ ṣáà àwọn Yorùbá lè sọ pé ah, èmi ò wà ń bẹ̀rẹ̀ èmi ò mọ̀ yẹn mm. ẹgbẹ́ mi náà lè fọ ọdún tuntun. tó bá mọ kíkí tó máa ń kíyàn tó bá di ah, tó bá yàtọ̀ sí àwọn tá a ti sọ kẹ́ sọ fún wọn ní comment wa. yes ẹ fi sínú um, comment section wa. Um, ṣé o ṣe ṣe o pinnu láti ṣe nǹkan yàtọ̀ nínú ọdún yìí? So lédè Gẹ̀ẹ́sì èèyàn ìyẹn lè túmọ̀ sí New Year's resolution but ṣé o pinnu láti ṣe nǹkan tó yàtọ̀ ní um ní ọdún yìí? Hmm. mi kì í sábà ṣe New Year's resolution, mi kì í sábà hmm. ṣe torí mo máa ń ṣe nígbà ọjọ́ ìbí mi àbí nígbà Ramadan. Um, àmọ́ lọ́dún yìí mo ní kí n kọ àwọn nǹkan díẹ̀ tí mo fẹ́ ṣe. So ìkíní ni pé <laughs> mo fẹ́ gbáradì pẹ̀lú yorùbá mi eh, hmm. eh, ìkejì ni pé mo fẹ́ kọ́ èdè faransé ìdí tí mo fẹ́ kọ́ èdè faransé ni pé mo gbádùn kí n máa ka àwọn ìwé tí àwọn ehm, àwọn èèyàn tó ń gbé ní mali senegal láti àwọn um, countries tí àwọn ah, èèyàn ṣe colonize ọmọ pé faransé lọ́dọ̀ máa ń kọ́ ehm, i mean translations why so àwọn i don't know what translations is in yorùbá. Ìtumọ̀ I guess. Àwọn hmm. ìtumọ̀ wà àmọ́ ó, ó dùn mí nínú kí n lè kà á ní èdè tán kọ. Torí Mm. mo mọ̀ pé àwọn, àwọn nǹkan míì ti lè, ti lè wà out sense? or or translate. Hmm. And mo mọ̀ pé èèyàn dúdú ló ń kọ àwọn ìwé yìí and ní, nígbà míì èèyàn pupa, èèyàn funfun ló hmm. máa ń translate ẹ̀. Mo dẹ̀ rò pé, mo feel pé torí pé tó bá ń translate nǹkan ó máa ń mú àwọn biases ẹ àti preconceptions ẹ wá sí orí page yẹn so I mean nǹkan tó ń interest mi nìyẹn so nǹkan tí mo fẹ́ mo fẹ́ ṣe mo fẹ́ kọ́ èdè faransé ní ọdún yìí mo ti kọ́ rí ní ìgbà tí mo wà ní ilé ilé ilé ẹ̀kọ́ hmm. àmọ́ mo fẹ́ ṣe mo fẹ́ gbìyànjú láti practice e kí n lè gbọ́yé nǹkan kí ni nǹkan kí ni tó fi ṣe. <gasps> <gasps> <gasps> Mo fẹ́ <laughs> mo fẹ́ kọ́ bọ́n ṣe ń wẹ̀ nínú omi. Ẹ̀h, mo máa ah! bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó Inú wọn so so excited. Bí wọn kò ṣe ní ẹni ṣokú ní láti ṣe ẹni nǹkan tuntun ní Ah, ọdún. mi ò kí ń pinnu láti ṣe nǹkan yàtọ̀ bẹ́yẹn náà ní ọdún tuntun. Nítorí pé lọ́ um, lóṣooṣù mo máa ń wo bí oṣù mi ṣe lọ, hmm. kí mo fẹ́ ṣe yàtọ̀. So nǹkan tí n bá ṣe ní láti ṣe yàtọ̀ kò kí ń ṣe nítorí pé ọdún tuntun ni mm-hmm. eh, ó kàn jẹ́ pé mo fẹ́ ṣe ni ṣùgbọ́n bí ìwọ náà ṣe sọ mo fẹ́ràn ehm, èdè gidi gan-an eh, mo dẹ̀ ti ń kọ́ èdè hmm, Korean àti èdè Arabic lárúbáwá <laughs> eh, mo ti ń kọ́ fún ìgbà ehm, ìgbà díẹ̀ nísìnyí mo dẹ̀ fẹ́ kí ní ọdún yìí kí n dáa ju bí mo ṣe dá nínú àwọn èdè yẹn lọ. Um, èdè Yorùbá náà mo fẹ́ um, dá sí nínú èdè náà. Um, yeah, overall mo fẹ́, mm, I guess mo fẹ́ jẹun better ah, lọ́dún yìí mo ti mu kí ni soda ní um, èdè Yorùbá mo Soda ni soda, soda. <laughs> Mo ti mu soda gidi gan nínú ọdún yìí. Wow. Kì í ṣe nǹkan tí mo tẹ̀ máa ń ṣe tẹ́lẹ̀ bọ̀ ṣùgbọ́n mi ò oh, tẹ̀ wá mọ̀ wúrà àti mi ò mọ ìdí tí mo ṣe tí ń mu sódà bẹ́ẹ̀ náà so mo fẹ́ um, mo fẹ́ reduce ẹ̀ mo fẹ́ reduce ẹ̀ mo fẹ́ what's reduce <laughs> mo fẹ́ reduce ẹ̀. <laughs> Eh, yeah, mi ò fẹ́ máa mu sódà mọ́. Um, fún iṣẹ́, I think uh, mo wà ní stage um, ayé mi tí mo ń try láti wá nǹkan tí ó. tá a múnú mi dùn gidi gan so mo fẹ́ mọ̀ um, mm, clarity lórí yẹn ní ọdún yìí but yeah. I think that's that's, that's beautiful. oh ìyẹn dára, oh dára, ó dára. Um, ẹ ṣe ẹ ṣe. Okay. Àmì àmì. Ká tó parí, Ọlámídé máa kọ́ wa ní orin kan. Àwọn ọmọ fẹ́ sọ pé àwọn Yorùbá wọ́n máa ń sọ ọmọ lórúkọ hmm. um, I don't know what's based on. Wọ́n máa ń sọ ọmọ lórúkọ. based on <laughs> but based on like ọdún àbí àbí ayé àbí ìgbà àbí oṣù tó bí wọn bí mm-hmm. àpẹẹrẹ Ọlámídé wọ́n bí ní oṣù Ọ̀pẹ December orúkọ ẹdẹ ní. ọdún ayọ̀ <laughs> bàbá mi nìkan ló máa ń pè mí lọ́dún ayọ̀ mo dé àti mo fẹ́ràn orúkọ ẹ̀mí gidi gan-an okay a tó parí a máa kàn yín ní orin um, oṣù. Um, orin oṣù nínú ọdún. Mo kọ́ mo kọ́ orin yìí nígbà tí mo wà ní um, ilé ẹ̀kọ́ primary uh, ilé ẹ̀kọ́ primary mo dẹ̀ ṣe rántí ẹ̀ dìgbà so um, let me start manage my voice. We're not <laughs> musicians, okay. Eh, Josh. Kí lulu fún ẹ? Actually, no. Malu, <laughs> Okay, let me start. Share, èrèlé ẹ̀rẹ̀ náà. Igbe ebibi Ọgụọkụdu agema ogun owewe ọwara ope. A máa fi sínú um, description box àwọn um, àwọn oṣù yẹn but it's pretty much just January December. Ah, túmọ̀ ẹ̀ nítorí pé èmi ò mọ ìtumọ̀ wọn. I mean àwọn oṣù so historically ní what's history? historic thing. <laughs> nígbà ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn nígbà ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn. nígbà ayé àtijọ́. nígbà ah perfect nígbà ayé àtijọ́ àwọn Yorùbá oṣù wọn máa ń bẹ̀rẹ̀ láti Òkúdu nǹkan tá à ń pè ní June wọ́n dẹ̀ máa ń parí ní Èbìbì àwọn Yorùbá actually wọ́n máa ń ní wọ́n ní wọ́n sọ àwọn oṣù yìí lórúkọ. Hmm, based on ah, I need to find the word for based on. Wọ́n sọ wọn know lórúkọ <laughs> based on àwọn òrìṣà bí àpẹẹrẹ oṣù eh, ṣẹrẹ What Dedicated sí Ọbàtálá oṣù èrèlé wọ́n dedicated sí òrìṣà òkun ehm, mm-hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So One ní àwọn òrìṣà tí wọ́n sọ tí one fún ní àwọn oṣù Um, uh, Ìkan náà oṣù yẹn wọ́n dẹ̀ ní ìtumọ̀ bí àpẹẹrẹ oṣù Agẹmọ fún um fún ayẹyẹ Agẹmọ tí àwọn Ìjẹ̀bú máa ń Ah, interesting. Okay. and ogun fún òrìṣà Ògún àti àwọn ayẹyẹ tí àwọn Ògún fún àwọn Ògún. um oṣù Ọ̀wàrà Ọ̀wàrà fún àwọn òjò tó máa ń rọ̀. Nígbà yẹn ni òjò máa ń rọ̀ gan níbi so hmm. October period. Um oṣù èbìbì um ehm, fún àwọn ayẹyẹ èbìbì tí àwọn Ìjẹ̀bú máa ń ṣe náà nìyẹn. So bí àwọn oṣù yìí bí wọ́n ṣe fún wọn lórúkọ nìyẹn. Èmi ò mọ̀ ìyẹn tẹ́lẹ̀, wọn ò tiẹ̀ kọ́ wa ní ìyẹn nígbà tá a wà ní kékeré. Èmi gan. Ṣùgbọ́n wọ́n kọ́ wa lórí. I <laughs> ṣe research. Ẹyẹ ó sick. Um, but yeah, ẹ ṣé púpọ̀ tẹ́ gbọ́ wa lónìí. Um, a máa fi gbogbo àwọn um, oṣù yẹn sínú description box. Um, I think. Ẹ tó lọ, ṣo mọ oṣù tí Ah, ẹ̀fẹ̀ mọ́ mọ́ oṣù tó bí mi, o ti sọ tẹ́lẹ̀ náà, oṣù ọ̀pẹ, oṣù ọ̀pẹ ni wọ́n bí mi, ìwọ ńkọ́? Èmi oṣù ọ̀wẹ̀wẹ̀ ni wọ́n bí mi. Ah, Ọjọ́ ìbí mi ni wọ́n wà ní oṣù ọ̀wẹ̀wẹ̀. Oṣù ọ̀wẹ̀wẹ̀, okay. Ẹ ṣe púpọ̀. Ṣàlùfáyé parí. <laughs> ẹ ṣe kókò tẹ́ gbọ́ wa lónìí um, a tún máa máa mú nǹkan tó dára fún yín ní um, ètò tó ń bọ̀ um, ẹ má gbàgbé láti sọ Yorùbá ní ṣókí ìpàdé wa bí oyin. ṣọmọ pé gáyé mọ̀sùn ló ìfọ̀n Yorùbá ṣókí ṣókí lọ sọ sọ tẹ̀lé ọ̀rẹ́ méjì méjì tán kọ́.